bíbẹ èkó wò fún ọ̀sẹ̀ kan ọjọ́ kẹta apá kínní visiting Lagos for one week day three part one onílé àti àlejò host stroke hostess and visitor ohun ṣíṣe activities onílé ẹ káàárọ̀ o ṣé ẹ ti jí knock on the door good morning are you awake àlejò bẹ́ẹ̀ ni mo ti jí káàárọ̀ yes i am awake good morning onílé ẹ jọ̀ọ́ ẹ tètè múra ká lè jáde ní wéré please dress up quickly to enable us go out on time àlejò mo ti ṣetán mò ń bọ̀ have finished dressing i'm coming onílé ẹ jẹ́ ká jẹun àárọ̀ ká tó jáde lọ sí ọjà let us eat breakfast before going to the market àlejò ó dáa màá bẹ́ẹ̀ níbi ìjẹun okay i will join you at the dining onílé ó dáa mò ń retí iṣu àti ẹyin díndín la fẹ́ jẹ láàárọ̀ yìí okay I'm, I'm waiting we're having yam and fried egg for breakfast. onílé àti àlejò gba àdúrà wọ́n sì bẹ̀rẹ̀ sí jẹun the host stroke hostess and the visitor prayed and they began to eat. àlejò o ṣé kú àlejò mi mo gbádùn oúnjẹ náà. No Thanks for hosting me. I enjoyed the meal. Onílé ó yá ẹ jẹ́ tètè jáde lọ sí ọjà nítorí ọjà méjì ni a fẹ́ dé. À á kọ́kọ́ lọ sí ọjà Tẹ́jú Oṣó ní Yàbá kí a tó padà sí Balógun láti ra àwọn ẹ̀bùn tí ẹ fẹ́ kó padà. It's time. Let's go out early to the market because I want, I want us to get to two markets. Atejo Osho in Yaba and Balogun to buy the gifts you are taking along on your return. Àlejò ò ṣe ó ti yá jẹ́ ká lọ. Thank you, I'm ready. Let us go.